الحمد لله بينا وجوب الحج للمسلم المستدر ويقول سبحانه ولله على الناس حج البيت من قطع اليه سبيلا فمن كفر فإن الله قليل عن العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه سرا وعلنا يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله من فضائل الحج إنه أوان صلالة لتلك كنت عجزا الحج عباد الله هي وسع الله إذا لو بواني الحج إني تمارا هنا فصل بيت الله الحرام والمشاعر لأداء عبادة مخصوصة في زمن مخصوص بكيفية معينة Gbogbo ní hajj, òun ni kí yẹn gbé òní ọlọ́run ọba bí wọ̀, èyí tó wà ní Mẹ́kà, àti àwọn ààyè ìjọsìn, المشعر الحرام, مشعر المنى, مشعر عرفات, kí yẹn gbé òní àwọn ààyè yìí. Títí láti lọ bẹ̀ wò lásán. Lè àdáyé àìdáàdá ti pa sóńsọ́ láti lè lọ mú ìjọsìn kan pàtó wá kí zámọ́ni Masos lásìkò kan pàtó ìka ìdíyà ti Masos ní mo ti ní láti gbọ́dọ̀ ṣe. Ayọ́ ni Mùsùlùmí náà ń gbàdọ̀ lọ. Hajj ṣíṣe ọ̀ràn yàn ní o ẹni tó bá ti lágbára láti ṣe akọ́ wa ti ní lágbára yẹn. ìbádọ́lá ìlọ́síṣẹ́ àjì yìí dandan ni ọ̀rọ̀ gbọ́dọ̀ mi ní àrùkánì Islam orí kò kẹfà tó ló sì jẹ́ nínú àwọn ìwò Islam gbàdá mẹ́rin kélé lè dúró àfi kárí ikú mẹ́rẹ̀ẹ̀rin àwọn ikú márùn-ún Islam ní hajj jẹ́ pẹ̀lú wọ́n ti wá kan hadith abdullahi bin Umar radiyallahu anhuma òní kò ní àlè Islam aláàkọ́m àní Islam wọn mọ́ sí márùn àkọ́kọ́ náà wọ́n ti ṣe hajj àti Allah ilaha illallah بسالك قولنا تعاقد بقولنا في الله وان محمدا رسول الله حفظ لنا محمد في الله عليه وإقام الصلاة بما كنوا وإيتاء الزكاة بما يزكى كل في وعد الحج وصوم رمضان ملوك أي حج يجب أن نعلم الإسلام dandan sí ni nítorí ọ̀rọ̀ gbàgbà nàbì sallallahu alaihi wasallam ń ṣe ìbánisọ̀rọ̀ wọn ni ayuha náà inna Allaha kataba alaykumul hajja fahujju ẹ̀yìn èèyàn gbàdájú Allah tabaraka wa ta'ala ó ti ṣe hajj ní dandan ọ̀pọ̀ ọmọ tó lò àkùlà ámì yá rọ̀súlọ́lá arákùnrin dájú ìdíje nìyà ọwá ń bèèrè lọ́wọ́ àjẹ́bí sallallahu alaihi wasallam pé láti tó ń sọ yìí ọ̀dọ̀ ọdún láàmà lọ́dún ẹ̀rí tí ilé ẹ̀sí ní bèèrè hatta qala qarbataka hatta qalaha salasa àníbi sallallahu alaihi wasallam ó dákẹ́ ẹ̀dìyàn fi wí lórí ẹ̀mẹ́ta Òjíṣẹ́ ọlọ́run fẹ́ wá sọ fún yí pé lọ́wọ́ kóìtò náà làwọn ìjàmbá wọn lọ́mọ kàkà lò. Tí mo fi sọ pé bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ máa lọ sí hajj lọ́dọọdún, bí ẹ sì máa di ọ̀ràn yẹn léyìn lórí ẹ̀ ní lágbára àti ṣe. Nígbà tá a ní bí mu níjọ́ yẹn àwọn yóò máa wò pé àwọn tá a ń gbé mọ́ náà ìbẹ́yìn ìpìlẹ̀ wa mẹ́yẹ ni ráwọ̀ wà ní ìpìlẹ̀ àtẹ̀wá mọ̀ tó rẹ̀ bá tó ti di ọlọ́wọ́ mẹ́wàá dé nísì lèyẹn bò gbogbo rẹ̀ kìí sọ̀pọ̀ ní gbogbo adára ní wọ́n sára sí ìlú lè wo lé tó wọlé tó jáde tó kọ́ mẹ́wàá bóde ẹlòmí ò ní ọwọ́ kan lọ́wọ́ kan àwọn òdodo lọ́rọ̀ ń jẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìmísí ọ̀dọ̀ ọba dẹ́ta ló kọ́ sọ́yẹ́ ara òjíṣẹ́ ọlọ́run sọ́lá àlùsọ́lá tí ó fi sọ fún wáyé ẹ̀ ní lágbára rẹ̀ nínú ẹ̀lọ́wà rí bẹ́ẹ̀ yíò mú ní ọ̀rọ̀ ọ̀rùn mọ́ ó di ẹ̀ta owó ẹni ọba lára bí àkọwà wẹ̀yìn onílọ̀ ti fẹ́ hajj láì ọwọ́ mẹ́wàá tẹ́lẹ̀ ń bá gbọ́ báyìí yóò tún jòkó jòkó ni yóò máa wọ́n máa san méjì oṣù tó láyà ewúrẹ́ ní eré tí ó gidi nínú gbogbo ẹ̀rẹ́ ayé wa lùsìlẹ̀ mú náà ìlàjà lọ ẹ̀yìn arúgbó ọlọ́run ẹ̀dẹ̀ ní fẹ́ hajj o ó sì ní àwọn àjùlọ látọ́pọ̀ nítorí pé pípọ̀ nínú àwọn èèyàn ní ìmọ̀ rírì nǹkan náà ń bí bẹ́ẹ̀ ṣe wọ́n owó ti pọ̀ jù lè adìnnà náà fi àzámanil àfihàn ó sì jẹ́ sáàrọ̀ gómìn àṣọ ọ̀sà àmì kanú àmì báyé fẹ́fẹ́ ni owó ti pọ̀ jù ẹni tó ti fẹ́ lọ́sọ̀ láàbá lágbẹ́ ọgbọ́n pé kí tó sì ní mo káyà fún mi ṣe é tó ẹjẹ́ á sì yẹn dànù ṣùgbọ́n ẹ̀rù ń bà mí kọ́ má dé pé báwọn yahudi àti nasara ti ṣe ẹ̀yin náà wá parẹ́ báwọn náà ti parẹ́ ó mú sí ẹjẹ́ àsùnmẹ́ dànù owó ti pọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ kí ní bẹ́nu fẹ́ hajj gẹ̀gẹ̀ kò ní túbọ̀ sí wọn nínú àjùlọ́lá èyí tó wà ní ká ti fẹ́ hajj àwọn tá a bá sowó jọ ẹgbẹ́dẹ́ lómi bá wo fóònù ẹ̀ bá yọ máa lọ owó lẹ́ẹ̀mejì pé táwọn kí wọ́n ti kó nǹkan kó ńlá káàkiri owó ní ìlọ́ọ̀fin lọ́ọ̀fin lọ́yọ́ lọ́pọ̀ lọ́ọ̀fin ní hajj ẹ̀rí nínú àjùlọ ọlá òun ni pé yẹ àpò àdùnnú ọba ìlú ọ̀dàpàtìmà kí ẹ bá lọ síṣẹ́ hajj gbogbo ẹ̀sẹ̀ tí yẹn ti dá tẹ́lẹ̀ hajj jẹ́ ẹ̀sìn yẹn ọlọ́run fi máa rẹ̀ nù. àbùkù rẹ̀ rọ ọ̀rọ̀ ti ọlọ́run gbàdá hajj wọ́n ní òjijì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ òkúlá ń sọ pé man hajja ọlọ́run yẹ kó ọlọ́run yẹ kó ọkọ̀ rọjà ẹbí yóò tó bá lọ sí kájájì ṣe pálapàla lọ́wọ́ òtẹ̀jáde kúrò nínú tẹ̀ láti ọlọ́run níbẹ̀ ìgbàdàmà nígbà táwọn náà fi lọ́jọ́ ní àwà nílẹ̀ Sudan akẹ́kọ̀ọ́ àwọn afárá tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ó ti ṣe ríwu tí ọba dẹ́dà ṣáàgà wọ̀tẹ̀ ààlà ó kà nípa ọ̀rọ̀ hajj nínú áyà pé alẹ́ hajj ashkuru màáyùmá lọ́nà. ومن فرض فيهن الحج ولا رفث ولا فسوق ولا جدال في الحج wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í aláìmáfẹ́ wáyé ní ìbálò sí àì ọ̀rọ̀ mọ́ lẹ́lẹ̀ yóò dirí àà obìnrin lè fi yàtọ̀ àà níwà wẹ́lẹ̀ yìí nàìjíríà kéèyàn bá sọ́ra kéèyàn máa ń ya aláràfà rẹ̀ lọ́wọ́ ọ̀hún ẹ̀mí ìsọ́kọ́ ti ó ṣe kọ́lápàá lọ́wọ́ ọ̀làfọ́sọ́ ìjáde kó nù tẹ láti ọ̀rẹ́ lómi wò pé kọ́tọ́ bá wọ ọmọ tó lè jẹ́ ládùn ọ̀là jìdá náà fi làájì bàtà rẹ̀ wọ̀ ìbújú fún yìí mọ̀ ẹlòmí lè bàtà rẹ̀ èyí ń sèṣẹ́ yóò lòun lòun ni tí mọ́ra ọkọ̀ jíjà tó ìfẹ́ ọ̀gbẹ́ alámiyẹ́rù tó ṣèrọ́pọ̀ ìwà pálapàla ní ìwà ìbàjẹ́ ìpínlẹ̀ ìsílọ̀ ọ̀làmiyẹ́ sọ òfin jáde kó nù tẹ̀ láti ọlọ́kú sí bó ṣe wà ní súnà lọ́jà àkàyọ́ mi wà lọ́jà tó ń bọ̀ tó bá padà sílé báyìí ó máa padà bí ọjọ́ tí àrẹ́fẹ́ bí lọ́mọ tuntun tí ò lẹ́fẹ̀ lọ́rùn ìbádọ́lá èèyàn ń sin ọlọ́run òun ló fà á tó mọ̀ ọ́ nígbà tó gbèrò láti fún àmẹ́bí ti láyé àfọ́wò di mùsùlùmí wọ́n wá sọ fún màdá má jẹun kílánú sọlá sọlá ń náwó báyìí ìdí ọkùnrin ìwọ náà mọ́wọ́ ẹ wá ọ̀sẹ̀ káwọ́ fóònù ìdíjẹ́ ọlọ́run ní kí lójú ọdún náà ọbẹ̀ dá má jẹun ni ìdíjẹ́ ọlọ́run ní tàṣẹ́rù tó máa ń lá jẹun wọn lọ́fẹ́ dá gan-an má jẹun tí mo fẹ́ dá náà ní pé àníyó fún ìmúra foríjì ọlọ́run gbogbo ẹgbẹ́ tó ń ti dá fún ìmúra foríjì ọlọ́run lórí ẹ̀. àwọn òjíṣẹ́ ọlọ́run ní àṣekò jù ẹ lọ. tí wọn ò mọ̀ tẹ́lẹ̀ ní pé anna islam yà di mo máa sọ́gbìlá. islam gbogbo ní ẹ̀rọ ti tẹ́lú pálapàla tó ti di mùsùlùmí ọlọ́run tẹ̀sí وأن لحج يهدي ما أمر كان وأن حج اليوم بوزية السنية داي وابجة وما قالت الزمان بالحج اليوم أيها المسلمون عباد الله أيها الله الله الله عن ما جل الله دواك ومكين الزابه كالجنة سين بعد يعطى يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا ذيب يا pé ọlọ́run máa retí mọ́ ìdára tó dára làbí jẹ́nẹ̀fà gbogbo kẹ̀kẹ́ wa ajá sílẹ̀ yẹn náà lọ́gbáyọ̀dé fún yẹn. ẹ̀rí ojúṣe ọlọ́run fún lánàá fún lánàá lè ọmọrọ̀ sí ilẹ̀ lè ọmọrọ̀ sí láàrọ̀ sí lè má bẹ̀yẹ̀ náà fún ma. kí ẹ̀ ṣe ń wá lọ́dún rè ọlọ́run fún kẹ́yìn wọ́n sí lọ́dún mi. gbogbo ẹ̀kẹ́ bí yẹn dá láàrin àwọn ó lé ní ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ ní ó múra ní ìtọ́kadà sí lọ́pàá rẹ̀. النبي صلى الله عليه وسلم والحج المبرور ليس له جزاء إلا الجنة حج تابسي تصدين لنا النبي صلى الله عليه وسلم يقول تفوقهم كيف يتعلم أن يدارة يوم أبي سعدي دارة فهي جاء كين فهي جزا بكالي ثم دعا الله جوني رود وعدام لك لا يدي في سوريري كيف يتعلم أن ẹ̀rí ájì tó yẹ ṣe dáadáa ní bó ṣe bá mú lẹ́mú sí ojú ẹjẹ tó fún ìgbàlẹ̀ kẹta lọ síyá ní sinimú náà ìgbà àdàlá nínú àwọn àjùlọ láti ń dọ́gbọ́n fẹ́ hajj àwọn náà ní àdá àìsè fòmù náà náà ìtúkùn ẹrú kò nínú náà ẹni tí ọwọ́ náà tẹ́lẹ̀ pẹ̀lú sábà ní hajj ọlọ́run ọdẹ sọ ọdọ mẹ́rin àti tẹ́lẹ̀ ìyá wa ìṣà ọdẹ ọlọ́run tẹ̀lé àìsà onígbòrò ìyá omi àti sáwọn ọmọ náà ní ọ̀sìn àlẹ́àbùdá mínà náà kò síjọ́ kan táwọn ẹ̀rọ papọ̀ tiẹ̀tiẹ̀ láwọn ẹni iná tọ́lọ́run sì máa yọkùn náà kò lọ́rùn wọn tí ó sọ ọ́ dẹ̀dà rẹ̀ tẹ́lẹ̀ mi yóò mìíràn àrọ̀ pa ìjọ ara pa ni ẹ̀jẹ̀ má gbàgbé òní tọ́lọ́run sọ̀rọ̀ sókí gbígbà ìjọ àrọ̀ pa níṣẹ́ hajj ara pa ni ọjọ́ àrọ̀ pa ni ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni iná ọlọ́run sùn máa wọ ẹ̀rọ ọlọ́run fún ọlọ́run ti hajj ó mọ̀ á fowó sí ìyẹn rẹ̀ lọ́dọ̀ àwọn mọ̀nàmíkà ìyá mùsùlùmí náà ìlà àdàlá iná àjùlọ ọlá ti bẹ fún fẹ́ hajj ní ilé àkùnrin ààrẹ àwọn lọ́lọ́lá ju mọ̀ṣẹ́dé ìlú. Láwọn bí àná mi lè rìn iṣẹ́ lọ́lọ́lá ju oníbẹ̀ kí ìmọ̀ ọmọ mi máa ṣe ọ̀rọ̀ sórí nígbàgbọ́ tọ́lọ́wọ́n wọ́n ní hajj mọ̀rọ̀ hajj ṣe yàrá ti dáadáa wọ́n ti ọlọ́ ìwà ìbádàlá jihad àwọn oníṣẹ́ hajj ìyàwó àìsàn ọjọ́ ọlọ́ọ̀tà àgbà wọ́n ní nàrà jihad àbọ̀lẹ̀ làmàlẹ̀ torí òjijì ọlọ́ àrífẹ́ jihad lọ́lọ́ lájú inú iṣẹ́ tí yẹn máa ń ṣe. àfàlẹ́ àti jahil wọn wọ́n bá lẹ́la ti múrù wá wá wọ́n ilé ìmọ̀ òkú lákòóso ilẹ̀ bí ayé zambi kó tilẹ̀ ní ìfẹ́ẹ́dì mọ̀mẹ́rin jẹ́ kí ló dé wọ́n lóbìnrin ò lè jáwé ó sì lè tún kó àléébù bá ìdílé pẹ̀lú bọ́lá ọ̀sà ìgbèrè kó ṣe pálapàla nítorí ẹ̀rù ìfẹ́ bóbìnrin náà ẹlòmíì lọ́ka bóbìnrin ló ti tó bí ọmọ méje báyìí ó lè lọ rí mọ́lẹ̀ lóye. ọlọ́lọ́wọ́ bụ ọmọ máa àwọn tí wọ́n pa ọmọ ọmọ tó pa wọn yọ máa bò nílé rẹ̀ pé kí lóòrùn tí wọ́n fi pa wọn حج مبرور بهذا الله لا يجوز حج زين هذا كل قول هذا ذكر الله لي ولكم ولسائر المسلمين في مشاهدة الأرض ومغاربها استغفروه وصوب إليه إنه هو الرحمن الرحيم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 kátó lè ṣe hajj yìí ó ní májẹ̀mú o májẹ̀mú tí hajj máa fi tọ́nà yẹn fún yẹn láti kọ́kọ́ tó áyà yẹn ìpè yìí má ní sẹ́sọ́ àìlẹ́ yìí sẹ́mi ìlà ọlọ́run mẹ́nu bá pàtàkì ní inú áyà yẹn ó sì ti sọ àwọn afá yòókù tó jù láwọn àyè mi àkọ́kọ́ nínú májẹ̀mú tí hajj ó fi dandan lé yẹn lórí bí yìí bá ń ṣe mùsùlùmí irú àwọn yẹn kọ ní ti tó ń lọ mọ́gà o àwọn tó yẹ kírun àwọn ọ̀sẹ̀ bọ́ àní tẹnu láwọn olóṣèlú kú lówó hajj tó débi bí ó ti ṣe hajj tó ní à èsù tó ń sìn nílùú ni wọ́n ní fún wọn lẹ́kọ̀ọ́ mọ́ bíbá yìí òun bá padà sílùú wọn máa lọ bọ́ padà òun ò nílẹ̀ lókun kẹ̀kẹ́ ń tòun o ẹ wo bí yẹn ti fi mílíọ̀nù ń débi sòfò ó ń tẹ̀mí ara ẹ̀ wéwu ẹwà àwọn ọjọ́ tó fún lọ́lù ń bẹ́ẹ̀ ni. àwọn ọmọ ìbẹ̀rù pé káfíìrì ni wọ́n náà gbọ́dọ̀ fi hajj ọba tí ọlọ́run nígbà lẹ́nu fún wọn. ọba dẹ́dẹ́ tó ọkọ̀ dìbò náà ìlànà àjèjì min ọjà àjẹ́fù abáyà mọ̀nkúrọ̀. iṣẹ́ táwọn mùsùlùmí lọ́lọ́run lè fi kọjá làádì ìsèkáàfì ẹlẹ́ẹ̀kejì inú májẹ̀mú òun náà dàda àpè wọn ò fẹ́ sí wèrè gbé wa lọ mọ́ta ọ ẹni ò fi ya wèrè wọn wá dọ́wọ́ jọ́lọ́ ọkọ sọ́ọ́lẹ̀ ẹ̀rí wọn ò fẹ́ sí wèrè tí wèrè bá ti fẹ́ hajj hajj wo ẹrù sọ̀hìn ẹnìkan lọ́jà àpè tí wèrè bá lọ sí fẹ́ hajj hajj tó ti wò lálàáfà bíkọ́sì orí rẹ̀ pé ọ̀pọ̀ ọ̀dẹ̀ ti gbélé jẹ́ sókè fún wọn ní kọ́ ó ṣe é dá kò ṣe é dá ẹ bá wá ṣe yẹ́mẹ yẹ́mẹ́ ẹ̀bí wọ́n ti gbégbé ìgbé òkè fún tó wọn ní kò ṣe é dá tẹ́lẹ̀ ìkẹta ní wọn májẹ̀ wọn wọn náà lò ẹni tí ó ti hajj gbọ́dọ̀ ti bàlágà o náà bá àwọn kankan ń bẹ bá ọmọ láwùjọ wa láyé àtijọ́ nígbà tí Saudi lílọ́rọ̀ọ̀rùn àwa náà bá díẹ̀ díẹ̀ ní kéékèèké wa. Ìpa rí inú àwọn ọ̀yà àwọn bàbá wa bí ìfún ọgbọ́mọ kékeré lọ sí mọ́ta. Tóun náà bá dúró rẹ̀ ọmọ ọ̀dọ́ rájìlì, alájà ni. Sálàájì ni sálàájà ni. Kìí sálàájì kìí sálàájà. Ìpò ìgbé kò sí ìpàlágà nígbà tó fi lọ sí wọ́n fi lọ gbé ṣiṣẹ́ hajj. Ìmídé, kí ẹ bá mú ọmọ kékeré lọ sí mọ́ta, ọmọ amọ́ nítọ̀ rẹ̀ báyìí tó wọn gbé mi lọ sílé láǹfààní àti lọ mú ọmọ rẹ sí hajj wà á mọ nítọ rẹ láti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí ó fi parí tó lọ adájọkùnrin ló ṣe lè tọ ọmọ nítọ rẹ tó máa fa àwọn kẹrin ní lẹ́nu tó bá ti lè wí orí farabirin náà ọkọwọ ọmọ kékeré kan sókè lójú ayé àmì sọlá àmì ọsọlá wọn wá lóye ìgbàlè ha náà hajj ọmọdé yìí lẹ́sùn náà ní sẹ́ hajj ìjọba mi náà ṣùgbọ́n wọlé ti hajj ìwọ ọ̀yá rẹ̀ yìí lọ gbà ládàá rẹ̀ bọ́ bá ní dáadáa. tó nípa bẹ́ẹ̀ séèyàn bá ní bàlájà tó bá ti fẹ́ hajj yóò ti hajj ìdí ìtọ́ba dàgbà wọn. hajj mi tí ó sì yẹn òun ni hijjatul islam èyí yẹn hajj tó ṣe fún díẹ̀ ọkọ̀ lẹ́sìn òun ni tàkọ́kọ́ ìṣòro ìdí rẹ̀ yẹn ní ọgbà ládàá rẹ̀. ẹlẹ́ẹ̀kẹ́ni wọn náà lè fọ̀rọ̀ ìjà ìjọmọdún àdùn inú májẹ̀mú nìyẹn tó ti fi hajj máa fi jẹ́ dandan fún yẹn àwọn yẹn sì fi sínú ṣàrùfáàní lé ìjìzá ilẹ̀ hajj anìkọ̀rọ̀ anìkọ̀rìbọ̀ májẹ̀mú méjì ni tó ṣe yí pé tó ti gbé pọ́ńtọ̀ òun ti ṣiṣẹ́ hajj agbọ́dọ̀ bàlágà ọgbọ́dọ̀ jọmọ láàrin kí ẹ̀ máa jẹ́ ńgọ́bà lọ ṣiṣẹ́ hajj yóò tún fẹ́ ṣe hajj mí ńgọ́bà jọmọ láàrin. Gbẹ̀dán ọ̀rọ̀ fẹ́ mọ́ ìdánisọ̀lá ọ̀sán láǹtọ̀. يعني من حج ثم عتق فعليه حجة أخرى إذا إيه ما في حج لو مبرع وصولة هذا لا في حج مرة ومن حج وهو صغير إن ما هذا حج قد جمعه فعليه حجة أخرى أما لا جاء ما في حج إلا المسلمون عباد الله májẹ̀mú tó kẹ́yìn tó sì gbọngbọ́n òun náà dàbí ti sọ à ìlágbára ẹni tí ọba lágbára ọ̀rọ̀ tiẹ̀ lówó èyí sọwọ́ nìkan o òun làwọn afá fi béèrè pé bímọ tàtà ọkọ̀ lè ti sọ à kí láàrin náà gbọ́ ní ìlágbára àti lọ mọ́kà láti lọ sí fẹ́ hajj àkọ́kọ́ nù táàrí gbèsè hajj ìbàdàn ó ń tọ̀ gbọ́dọ̀ lálàáfíà wọ́n má lọ kó àwọn èèyàn sí yọ́yọ́ lọ́wọ́ ọgọ́dọ̀ gbádùn wọn rẹ̀ sì jè ló dáa lọ bàbá kẹ́ńbẹ̀rẹ̀ pé àwọn àgbàlagbà táwọn kẹ́kẹ́ máa ń fún ní hajj ní ọ̀ lálàáfíà rárá subhanallah láti jọ àràfà wọn ti sọnù wọn tó rí wọn wọn ti lẹ gbogbo òkò tẹbí jọ kẹrin wọn tó rí wọn wọn tẹ̀lé ìgbésókè tọ̀wá bọ́ lówó ṣe àlàáfíà wọn fi ń ṣiṣẹ́ ń bẹ̀yẹn kódà kéèyàn ọ̀sọ̀ fóòrùn ní ọ̀wọ́n ọ̀láǹfààdé àti jẹ́ hajjọ́lá aṣíwájú náà nítorí pé fóòrùn kéré kéèyàn kátẹ́kátá wọ́n àdáyálì kì náà ní ìjà àlàáfíà ṣe àti ìgbàdà ìlágbára yóò rinlẹ̀ pẹ̀lú kí èèyàn pé lára ọgbádùn lára ìkejì lábẹ́ àlìsí fara ìmílìkì mọ́ yẹ kí ìmílìkì mọ́ yẹ kí ìmílìkì ó ní apá ohun tó máa máa tó tí ó fi lọ tí ó fi bọ̀ wà ní máa lọ tọrọ tọ́lá lọ́hùn. ẹ̀dá kan ṣàánú àwa làwọn abẹ́ni àjò àwa làwọn mọ́ta àárín ọ̀fẹ́. wàá lọ́ọ̀tẹ̀lẹ̀ mọ́ni sàtọ́ àìlè ìṣẹ̀lẹ̀ ìlà. wàá mú tó máa tó ẹ dání. wá níyàwó tó lọ́mọ tó máa tó wọn wàá bílẹ̀. kọ́lá tá bá rí àwọn onídùúdùn ọlọ́rẹ̀ tí wọ́n máa ń fún yẹn ní hajj nítorí pé ní tó bá fún yẹn lówó pé kéèyàn lọ sí hajj yọgbà ládà hajj yẹn kò sí pé kẹ́ni yẹn má ní ládà hajj yẹn lọ. ìjà máa tẹ àwọn abọ́lọ́mù fẹ́. fún ìpín sábà bí wá àwọn èèyàn ọ̀dọ̀ ẹni tí wọ́n lè orígun sáàbù. ẹni tó bá fún yẹn nírú owó yẹn kéèyàn ó tún béèrè lórí àwọn Yorùbá náà máa ń sọ pé kò àwọn méjì ní kẹ́lẹ́bò láti di ó. ó wọ́n ti bẹ́ẹ̀ ẹsì kìíní yìí délẹ̀ dáadáa láwọn èèyàn máa máa sí pé pé kò ní dáa fún níbi tó lóhùn ti lọ mọ́gà lọ ọwọ́ mi bí pàwọ́ láti sùkà wọ́n tún mọ̀ pé bó ọ̀jẹ́ ni wá kíyàn ní kápá àwọn tó máa tó yàn nù lẹ́wọ́ kìí sí yàn nìkan àwọn tó wà lọ́wọ́ àyẹ̀ sí yàn lẹ́wọ́. bákan náà ábùkù sọ̀rí kí ọkàn balẹ̀ lọ́nà tí yàn fẹ́ tọ̀ wọ́n má wàhálà wọ́n yẹn ń jíyàn lọ́nà èèyàn pàṣẹ hajj sí o àbí wọ́n ní ọjọ́ ọjọ́ ọ̀dá pléènì ò lè tẹ́lẹ̀ ọ̀hún nílọ òbí ìtàkùnlé kíkú sí ìlágbára ó fi pé òun ní alimáhọ́ obìnrin ní mahrom bóyá bàbá ẹ̀ àbọ̀pọ̀ ẹ̀ àbí bọ́dà rẹ̀ àbábọ̀ rẹ̀ àbọ̀mọ́ rẹ̀ ọkùnrin tó ti bàlágà yóò mú lọ sí mẹ́kà. eléyìí ọjọ́ máa jẹ́ mu tí àwọn ìmáàmù méjì dúró lórí Al-Hanafiya wà Al-Hanabila àwọn dúró lórí ẹ̀. wọ́n yẹ sáwẹ̀ ní wọ́n níbẹ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní arákùnrin lọ́lọ́bá òjijì ọlọ́run sọ̀rọ̀ àìsàn ní ìrìn òṣìṣẹ́ ọlọ́run ìrìn mọ́ra àti àwọ̀jà ti ha jáda ìyàwó mi ti jáde lọ sí hajj báyìí wàyí ni ètò ìbùtù bí gàzùwà ti káàdà wọ káàdà èmi kẹdẹrẹ aláṣẹ ti yàn mí bí mo gbọ́dọ̀ lógun báyìí kí ni kí n ṣe ìṣẹ́ ọlọ́run pé ẹ̀yìn tẹ́lẹ̀ àkọjà máa ìmọ̀ra àti ìyàwó rẹ̀ ni ọ̀tẹ̀lẹ̀ lọ́mọ káwọn òun làwọn hànàfíà ti takú àwọn hànàbílà fẹ́. Wọ́n ẹnìkan bí fúyàwó yẹn lówó hajj kó fi tọkọ sí. Ìmúlẹ̀ wà lábẹ́ bá dá sọ́kọ̀lẹ̀ ọ̀pá aláwọ̀. Ṣùgbọ́n àwọn Màlìkíyà, àwọn Ṣàfíìyà, wọ́n kọ́ bá ní kí àwọn afá wa. Àwọn ní a tọ́kàn bá ti balẹ̀ lọ́nà, ṣàfìrí, àwọn ìfọ̀tún màmúnà àwọn alájọrin lọ́kàn kalẹ̀ sí pé tó lè séwu kọjá iṣẹ́ hajj ọ̀rẹ́ yẹn à ó ń gbà wọn lọ sí o ọlọ́ọ̀sẹ̀ ni o kọ́ máa tàkùn bá ti fún mi lọ́kọ̀ bí ẹ pàṣẹ àdẹ̀bí sọ̀rọ̀ lórí ilé ìlọ́dọ̀dọ̀ lọ náà pé alimami ló kéde àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì wà lórí ilé ìpápá jùlọ àkókò tá a wà yìí kò sì pé ìlẹ́wọ́ yẹn kò sì gbára lẹ́yìn náà ni pé àwọn ìje ló yẹ ìdí pàtàkì tí má jẹ́ mú tẹ̀léyàwó rẹ lọ tẹ̀lọ́mọbìnrin rẹ lọ tẹ̀láǹtí rẹ lọ ló fi lágbára ni pé obìnrin ò lè dára fún mímú ìdásọ̀kalẹ̀. ẹ̀yẹ lẹ́yìn náà ni wọ́n máa sọ ìyàwó níyàwó kalẹ̀ òun náà ni wọ́n máa gbé gorí ra fún mi. ìjọba wọn sọ fún àwọn ọkùnrin ọ̀dà ààlà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ fọ́gà àti ìròyìn rẹ̀ fọ́gà ọlọ́run abẹ́ ọ ọlọ́run kò sí fún wa láti lè ṣe hajj lọ kí ló kẹ́lé yẹn fi lágbára rẹ̀ àlùmọ́ọ́dún gbẹ́gbẹ́ rẹ̀ ọlọ́run kò sí owó fún wa ọ kí ló kẹ́lé yẹn fi lágbára rẹ̀ ọ̀làṣẹ àtúwà rẹ̀ ọlọ́run kò sí aláàbẹ̀ àwọ̀ kí ló kẹ́lé yẹn fi lágbára rẹ̀ ìmọ̀ọ́nù gbẹ́gbẹ́ ìmọ̀ọ́nù sọ̀hìn ìgbàgbọ́ tó lálàáfíà àti kó yẹn kó lè owó yẹn máa rẹ júmọ́ yẹn ní ọlọ́run ti fún àwọn àwọn tó ti fẹ́ fẹ́jì náà ọlọ́run àjọ ká gba àwọn yẹn wá wọn ń palẹ̀ mọ́ wọn ti gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ lọ ìjọsìn náà ọlọ́run ti rọrùn ọba ti ní rọrùn bá lẹ́sìn fún wọn àwọn tá ti lọ́rí ọlọ́run bá lẹ́sìn fún wọn ọlọ́run bá lẹ́sìn fún wọn.